subhanahu wa ta'ala aka ari egohiyan ele dikko aka ele nan ari egohiyan da ko so ewo uje na iri re mi ba bete di na da ki se won so bi ni tu ojo ojo noro ojo ne abi awon anyare mi e bu diken e le ni ma ma o da e ja barka yawe alina gweta ko ah sasa nyani nasa yuti na mozi dane hizo ina ini brother ni ene hizo oti oli lati nasa yuti kona mozi di mo ta ron sa san nasa yuti ile ni ando sana onale ko lan kenya ngoni nehi da kuna shesa ni hu nehi ndo no kwa bidi mozi hizo ene ba dawe onoro noro mujahid ba ho <laughs> ya mujono de ya pone dare ka oke ije na abe elimi mibezi abe abo iya nya duoni aba iye ko ene le madua enwe ni dare me enwe adua ni aka is and ori kai e. anya ami dogido am lecture anya na na ma ha kata nire tiriko nire izala okidi izala nya baduan mm zo kidi tirika ka ene nya ha kata ime awe ni madua e hudo zona aduo na kai e. e ona bi zala badua komuni na wesu igumi mimitu we kigumi obi fada ona wa de izala ra won ehe nen don nore madua ka ondusu ishehu nitu abe awon okido onya ne madu non anile chechen eya ka bo e kai e kai ahlu sunna wal jamaa e ba zon to muri e ya na we ka to e kenyi so so ni asa so obre mon to muri on to muri asere ka lo na oda ka ko muhammadu rasulullah dojo e muhammad rasulullah e kiye do to ojo nyi e kai to aduwa na ere ko nyo ime ara ka ezi ekeni ene je ime ma be ha eta ba wo umu na ya ze ha ya ete an kuntum ni meza ete oni asa asa domo na eze he ne ete an kishe hu meza na ete dele ko ni abi amani badua em badua ya wono na ke eri me ba ze ha ete mo na ya ze ha ete jozi sunna amen then ele na mtijani wona ene ele ha ete jozi tijani ya ọ̀nà mìzàlà ọ̀gá ń tẹ́ jòdì zàlà ọ̀nà mìṣe ọ̀gá ń tẹ́ jòdì tiẹ̀ ẹ̀yàn náà wàá lùsùn náà wàá wẹ́rẹ́ hàn wọ̀nà wọ́n náà yà zẹ́ rẹ̀ tẹ́ jòdì sùn náà lẹ́ndí ẹ̀nà gé dómù yàrá fàwílẹ́ iná mọ̀rọ̀jì ikún fàyọ̀nà bí ikún bímọ akóńtùn fíhí sàkàlìbùn wọ́n tòmúrì ọkọ́mọ kàrẹ́ náà yẹn. àti muhammed jẹ́ẹ́sì káwọ́ wọ̀ sí tẹ̀mí wọn àbẹ́ àwọn àti jẹ́ẹ́sì yìí nà bá ijana kana bi sunna mun na zehe ne tetin sunna ijana kana mtirika mun na zehe ne tetin tirika eh ndi ele dele na'am eh omorika anyo na mane boro da na ngune zeba do kula ile zehe me ya ele akunya muda obo ele akunya muda ukole oyeko hai hanji akunyaguma ɛyɛ akunyaguma eh, ozi ɔno hanji deɛ ɔhanji a ko i'm telling you ɛbɛ kun wa de tɛ di jo lɔ fara o ko ɔ oh. anyi sɛ ma ni sa siri do kuru de a bɛ ha o ko bɛ la do ka ha kɛ ma ni mɛ a kɛ da dama fɔlɔ de ka hɛn sɛmɛ de ka. oyibo oyibo akwa oyibo gbanwa jin na cheka bụ oyibo ndị a nkịta meghere nye dọmi ha ndị ebe ezu anụ okenere nke n'ọrụ nụ. gwara okenye were na jakuta be anụ rọshia na akụ wee jakuta na ịsa eme ketọ wee n'iwu ntịsa nwụrụ bedrum ene oyibo enyi ha kwa ịsa ọwa kwadawa ntụ ahụ ahụ western wezikọ aka m ebe na-enyere ogiti na ihe ha kwadara na ịṅụ ọnụ anya anya anya ni malaysia nya na mediguri daka ni heyi hadu sunna obi ili han be rob ka bi ni pe ni hido ala na kwada wan tawo abi tu tori ka ni na ere re la tada ben ni ka le kwada wan tawo le re ni kwada wan tawo ebe hi ne ne ma kusala na kwada ni ya wanin anyi gele ni dvc school do atada ba eh anyi re uno bi je chanda atada wọ́n mú ẹ̀rọ ọ̀dọ́ àbúrò yìí. <laughs> Ah, a ní lórí náà fèsì chairman tó kéde lọ́wọ́ sọ̀dàbà sáyà bọ̀ hànú. do mani omori ka ni sey mani ko ni reza do na do the water do ko bi a, a realist do we ko bi idealist sim ko have realist do promote from idealism to what realism ko hakọ ahụ reality nọ ọmọdika kaa ne ka kunilahu yahdi lil haq kaa ne ka ọmọdika yọ maa ne wọ lati o de dọn n'anye ira abira ira afaman yahdi ila al haq anan kẹrin sani aṣọ làbàdé tó n'ahun ni rẹ ira ahaku ọ̀nà ọ̀rọ̀ tura àni yóò taba kàá sàásà amanla yahdi ila ayé yóò dáa asana ka ko min so le le e se le don ko ono nyo le se don e re se don abi o ba nyo ni se wo nya ajin ana ko ati do sa ajin inu quran wo le che che ono ono nyo quran bare bo run to le ka o islam no do do ba ne ba ngon do mo ni ko ka ne ka فما لكم كيف تحكمون فما لكم سبحان أمريكا فما لكم أقوابه سبحان يرون نهدا كيف تحكمون من بنا مكاري سنان yere wani wani nan yeri mislam mislam ọmọ àmì nukì islam wà mí nànú domori kò wáyé sẹ́mọ̀ náà nínú dai kuma ne dai wuri jogo di dan ne aya be omorika wa ma yattabi'u aktsaruhum illa dhanna en so ro we na fa fa e bi sai mero ka aba wa sim ko ro we na sa sa mero ka otan nan ira nan wa le ko di bi ka he sabu wa nan idise we na amen mero ki dise we na amen ma ba ono be dan aja mmanụ aka nke mmadụ ga-ata okwuzo na ya asị kwawa akwaghị mmeyo ka eto nwụra dọsa tụ akwela wama yattabu aksaruhum illa zanna ọlọrọ na ma ninyi misguidance ọlọrọ na ma ninyi perpetual moral decadence eh? perpetual naivety and backwardness ọlọrọ na ma niya ẹni sẹ yà sá sá ẹni sẹ yà zanna ɛyɛdi zɔn nyere ka abiri ɛna jere ka wɔwɔlɔ kɛyɛ ɛna mɛri kɔya mɛri ka ɛna mɛri kɔya no dɔmɔri kisa yi ina zɔn na la yogo ne mi na la ha kisɛ yi a ina zɔn na la yogo ne mi na la ha kisɛ yi a omori ka fata kita la isa naa ye mɛri ka ɔjere kɔyi mɛ ɛnu mɛ ɔnɔ bi dɔw di isa naa zan ɛnu mɛ ɔnɔ bi zɛ zan kusi lɛnu. agwa wo re e, in islam agwa jere kenen ida da mihuna jere ka poru ida me yawa you example na do ma bala salam ma ọla salakọ ko ma bo zuru eh na wa ya wa anya lola ko ini islam wa kunya lola o wa zeme idoti wa jereka e wa lo jereka wa jereka ko wa lola jin amma wa jereka wa jereka ki sai we he ni so inna dhanna la yughni la yughni min al-haqq shay'an ani islam wannan yani fa ana utumi hadisi nan ki sai da ma yaribuka ila ma la yaribuka hun sana ya wajere na hun sana ya wajere ka ẹni ní ọyìn hadith bẹ́ẹ̀ yìí òṣòlù fik ẹ̀ hadith ọ̀nà kọ́tọ́ ọmọ àjà ọ̀rọ̀ àjẹká kọ́wá ní ọ̀la ọkọ̀ máa wà lánàá ọ̀rọ̀ ni hun wajere na hun wajere ka ka ka yana kwa honan ono ajerkan so ajerka emi ono konyi ba na ono ajerkan no ba walan wa nya no la ba inna allah alimun bima yaf'alun pata kitara o mori o ye pata kitara o ya bane la bukola na ne hename abuko mani dɔm yɛ ka aban le eya na enyi sɛmɛ wa modern hot ɛni ɛnɛ na sa asi de la ese na egyere kɛ ɛsɛ asa ɛni na asa asi ese na ayɛ niruka wɛrɛ ka abɛn kɔtɔn na kɔtɔn ho na yɛ tɔ ani kwasi yɛ tɛ ani ne lɛ sa wama kana adam kur'anu an yutara min duni la walakin tasdi kɔlɔdi bɛyi na yɛ dee. ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أمريكا قرآن من وما كان egosi if possible if possible quran nan and yiftara kọdọ ọbẹrẹ náà dàbẹ dáhà sọ wẹrẹ ń tó múri ọbẹ àwọn òṣèlú sọ̀rọ̀ dáhùn mi dóni láì dáì kéwì dóni mo ní ọ̀hún rẹ̀ wẹ́rẹ́ kọ́ wẹ́rẹ́ mi ní arrangement wẹ́rí wẹ́rí systematic semantic orderliness and what organization of quran na ọba abẹ one by one ọkà rẹ náà doris list dan bẹ ọkà rẹ doris dan atọ́sí rẹ náà hẹn ọ̀n tún mi yọ ma ní nine thousand ẹ possible àgọ́ àwọn àṣà àṣẹ quran dẹ̀wọ́rẹ́ yẹ sí rí hàn náà ó ní ìdíkọ́ ẹ̀kyẹ̀rẹ́ sí rí i. أوتي ذلك ولكن تصديق الذي بين يديه قرآن وانا أقوى إذا أبسا نيكا دي أ إلى نيكا تشوفين قتل إلى نما نجيب دا ونا باوني لي وتفصيل الكتاب دورا مهاي وين حتى قرآن أنا مهاي زوي كان يساي تورا الزبور جي كيانا لا ريب فيه أين جركاين القرآن نن سن تا من رب العالمين يدو مريا غرابن أقوى اللهم اجعلنا من أهل القرآن أمولو مي يغي عندي قرآن أسو قرآن باي أبيبي أكاين القرآن من أول أو مي واجعلنا ممن يعمل بمحكماته wọ̀nyẹ̀tìlúhù hakọ̀tìlá wọ́tì mo náà dọ̀mọ̀ yàn fani yẹsi wà nínú ọgọ́rin bàbá o ọgọ́rin bàbá sọ̀rọ̀ ṣírkùl xawf ṣírkùl xawf ẹ́n eh? ṣírkùl xawf ṣírkùl xawf wọ́n fi ṣírkù ẹ̀wọ̀n yìí ní sọ̀rọ̀ islam àwọn yìí ana àtọ̀dá ní islam. ọka wọ́n yìí kaba yẹ sáà ndé olùhí àwọn àgbẹ̀wò ntúmù yẹn wọ́tẹ̀ dọ́wọ́ màdúwà mi aláhùnmá iná olùkẹ́ mi náà na wọ̀lbùn omori máa pàwọ́ yìí ṣẹlẹ̀ hùn ní ìjọ́bùn ayé pọ̀pọ̀pọ̀ wọ̀lbùn àtàyèsá ayé pọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ ayé sáwọn náà bẹ̀ wọ́n yìí ọ̀nà àwọn ayé sábẹ̀ náà wọ́n yìí yọ kásánù wá sí yàwó dà sọ́nù kọ́nyìn ọ̀rọ̀ ọ na-anwa ezebe na enwere ihe ọkịka ọ nọghizozibe arụ ọ na-anwa ịsa ihe nye na enwere ihe ọkịka sọ wọjọ ka udo ịdọnụ ka akịka medọn so agụ ka ume nrapọ ọrịa ịtọ ọrịa dasha ọnwụ m ila miyo na koro na ngwa sai ontu na padwa na na ai popo panen omoni ayo oh ina duwa ni mini atahya ni ija kare bana ko atahya tu lillah takiya tu lillah taiba tu salawa tu abasa ah, mai ga ka mai azak ah, anya zakiya a ah, oda mu dani asaliha tu lillah naam o oh, ina duwa ni me wawo hisnu muslim hisnun

Because Where like Mekona Musunna, don't hate Muslim. I'm very serious. Then where? Don't hold it off. Maka ke don't hold it off. Forget about Makri, no ni neighbor. It's always very good. Kolonya emene wasa nyina nyao, enene uruwa. But when nanguluwa, after no time enen, wa bedo tocho to. ga ọchịchọ ọnụ ọkwara na ya ọ makilin bụ akwa mee ọchịchọ bụ ya atọ kpanụ chọtọ n'anya ọchọtọ and dị ọjọ egbe ọchọtọ makilin ọjọ egbe sorry cleanliness inna allah ta'ala tayyib la yaqbalu illa tayyiban o oh, zaba annazabatu iman accepted ọchịchọ bụ sunna sunni أنت صلى الله عليه لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء وفي رواية للبخاري عند كل صلاة أباه كان كما قو كتبر ما مي يعني كاو كان أنا هذا ما ولا بورو يتوشتون إن الواحد سامي ما بابو يكا إما نما كسالة يتوشتون دمتم يا إما ما بابو أن أقربان أوي أه قنيا أه بتبا ala mi kama ọsọ dàkọsọ ladọ ọkọ títà mbà látọ ụkọ ni makilin ọwọ nọ ni. gwagwa wai his the muslim jin tu sha hawi he mi kawai his the muslim ba gani eh anyi duwa ore ni ana ka a na ko wai na din wa to do mi ehi da hu yi anya gbɛ nonto mo nini ma anya gbɛ ni kaala ni ɔda kini kun ɛyɛ ni ɛyɛ yɛn wajɛ ni about four days ago anya nare ba hundu nuka ɛni wɔn ma fɛ kaa o ma yi yɛ juwa ni ɛzaa ɔkɔ ma mi sunu sunu ka o bile n sisire dimi nara nɔ mɛ kaa o ɔka yi ma kaa hɛn ɔka oye ka <laughs> ani bila eke ama ogugu ama ni padahu ɛlɛ ahoko ɛlɛ anyɛlɛ anyɛlɛ baalu ne bi sun abe awɔ ọ̀dà àkàwé rákútẹ̀ mọ́ọ̀dùn wọ̀tẹ́wà wọ̀tẹ́wà ọ̀dà àkọ́nyé ní ìyẹ́ òwe rákútẹ̀ mọ́ọ̀dùn onye ngwezide ewo yi egboro ya nù bá a nyẹ sẹ nínú rẹ nìyẹrẹ bá a sì yàn wọn nìkan ọmọ náà wàásù ọmọ náà dín àmọ ẹ dọtọ ẹ kọ àbọ ya ilé nínú ẹ yẹ dọtọ ọmọ lókọ àṣẹ ìrókà àsọmọ náà yà fàdé ẹni níbi ìrókà ẹnà kẹnà nà ní mo rí dúró rẹ ọ̀nà mi kó wàá wọ́n sì mí níwáyé wọ̀nyẹn náà. Si ana so agogo dake alhawfu hawfan isa na hon wayi ujababin hawfu alfitri wa hawfu alibada eh anya waya na ka is e, a an waya no muri metin ni chai me eh, eh? natural na danya waya na ka an wayi ba do bi ni e de ka wanyo so sa wa le mo muri ni ila ai ko ne imagine ane lezi ka wanyi sasa no wanyi sasa do tu mun islam aka shirkul khawf an wena to da mun islam oni huwa al-i'tiqad ona ko wanyo tunain bi anna ka pada kitara li ba'd al-awliya al-amwat anyi ini waliya na naik elesu oda ka untu mun wata awil ghaibin abinna ne eh, honon ama ịdụra ene ịga ọmọnụ ọyọ smaka nụ tasorufan ka anyị sen nye ngwara ịnị ha wadọrọrọ abika anyị enkata n'inye nkutu ịsanọ nụ aka na akọ nyisa nye nkwenkwe toga na osu abika na eya kusu ama ẹwọ ịdọ dọmanụ bisa ka ọkakara eke wa onye ara ya dakụ akara nụ anyị sen nye da da ọhọrọ dọtọ ya abukele sunan ẹ kabọ ẹkọ náà kàtsiri ṣe òtújánu ilé so dibi aṣọ ọhún náà tọ ṣe òtújánu sẹṣọn ọhún náà dá ọdún wọn lè so dibi dọ́sìn lè so dibi ọhún náà dáhàkárẹ́ dáhàkárẹ́ dẹ́ni dọ́ olùgbẹ́ náà da wa dáhàkárẹ́ ọ̀dà ṣe so dibi ọhún náà kaame mi isa awa mana kana da ka wa ko hon onon kai oyo jen kiwan ini ifadat lahmadia page 50 ene so wona ni ni do re ye ri da na ba o we ye ri da na ba o okay o e, jen kiwan na isa u ke kira ka amin sabba sabba o jen kiwan no yawon aya nete anna kunu muslimina we ne ne ko ko mori himin kiche wa una manika inu wa una nani atere una enu una enu chelen aku wallahi ma shamina rahiyatal islam wallahi ya kujagu islam no manikan okiton tujan kion nen wallahi we we noro islam ena men wallahi na kujagu islam nikaka shehu tijani ya hutade mutane abawo shehu tijani ora so hoto ya bai ka yata mwa kazire ya wohen baba ko lema he konyonya yẹn yẹn dàbọ̀ ní àánú ilé náà ní àwọn aka náà ká dọ̀là àkàkà ọ̀ ilé sọ dìbí àwọn àṣehùn ka àwọn ọ̀rẹ́mìnà ìka ọ̀nà òkúlé tẹ̀tẹ̀rẹ̀ àárọ̀ nọ amini dogido kwala goyi imolidi oke neban dori du shehu ni yazin onere nyiti nehi doka e ni yazika ona e terika tijani ona e ukekera na ku 100 ben ara ku wa ben doka he ini 100 ana are ku ameida mare wa da ku 10 ini ukekere nan da ku 10 ben doka ni 10 ini ukekera ameida mare da ku ina ini ukekere ben then Allah put the best form. This best, best form, they stand position of what? Best out of the best, out of the best of the best. Have I wrong? Dọ́kà yìí, wíwẹ̀ rẹ̀ ń nọ́nọ́nù, anakú ìtìjẹ́ ni àwọn kékeré àná, ọ̀nà ní yàtọ̀, ọ̀nà ọba náà ká òní sẹ́wọ̀n náà tún tẹ̀rí kan náà, ẹ̀wọ̀n náà ọ̀dẹ́ àhẹ́ni káfíìrì ni. Fáàdà ìmìkì hó. Àwọn náà wọ̀rẹ̀ ẹ̀ náà, àwọn ànìkù I'm tẹ́gbẹ́ ẹ̀ dọ̀ náà mí dé gbèsè, kọ́ ọ̀mà nìkà, dọ̀ ewa <laughs> mi ka ala kai ah come here man ya una ka ala edo ya edo da hi ka bulin eh ni bre ni aso de ki jem ka bulin no ana mi ka sa so la heken ni no agwa wa ka re de ka oyi awoyi ah, oyi asuhusi mo na wa se me wa hekon no akaduwe roka nyam katin nyin kutola then yusabbibul khawf do nyima do muruwe kai angoku yu minhum hunu wenne ruwa kunyane kare so tijani kaka wanyi wala so sa ya mo? kuma da ekoro na akoro awon ekoro ri tejani ona ho zabdo tijani yu anka ekura meri bukhara ona ho zabdo bukhari yu anyi ke kura meri turmuz ona ho zabdo tirmizi yu an ka kuramere niyas abe abo an ka kuramere albania ona wo yoro dawe albaniyun abe abo rekulori abon e kwe kunone ike ahmadu tijana wota abul abbas lanatullah alayhi ona ya kani? ona kai kon wi kafirin didotona e ka tija ayna nike niyas o kai kon kukɔrɔ na ma na ɛyɛrɛ ɛyɛ nka mbiyɔ no di dɔtɔ no ini yɛ ɔnin sɛ dɔtɔ na yɛ to daa mana kariya na daa ɔ dɔɔ mi ka ŋo yirɔ hun ma yɛ nɛni wa ha za eiti kɔdun mushrikin yɛ ka akidi mushrikin ni wɔyɛ ma kaaw akidi mushrikin ni ɔhɛ ba ikú ɛkó nyɛ anan. ụmụ do on nyala na do ka nyi sa don do nya ni kali ma di mi aku jodi ma kisa on on e ato yo ri don re kwa kwechi akidi mushi ki ne nyi se e da ma ni se ako da ma si geli a ha man ton na to he a he so ngwe ora alladhi hadara minhu alquran onu quran hoje do koyono ka asin nanyi waki dono bi qawlihi ir ilayka onu muyo nanyi baka kisai alaysa allah bi kafin abda anan kabo murihi owa nara hori hanin ora hon na oho wa yuhawifunaka billadhina min duni da banyi sana isa sana kwa si chire wa wayuhawifunaka dala ni kwazira chiyo nga min duni ale mo muri omuri aho ene sere min anje kuno muri ah imam al-busairi ini al-burda we kero ijeni do ko ila ijeni do le ko hin ba won oka wiqayatullahi agna an mudafatan من الدروع والأنعال من الأتل أكا وقاية الله أي سيرة مولي نمولي سيرة سيرة أغنى أن مضاعفة أرى أن يبان هوني أباتوبي arúgbó ẹ o أبا ànyúgbányí náà bísánà ìka ọ أو proof bullet proof water proof òwò proof àṣírí proof arjanu proof anami honi enyuse enyuse irere yin ọkà nwa ihe omori ore oise n'omori esere ọla ohu n'abọ anyị si esere ọla ohu n'omori n'omori na kan kan nkọ n'ọhụ sekwe ihe anwan wọyọ ha wefu n'aka bilabi na mindoni lóòrè kọlọsọsọ àti ilé wa hùwà ọwọ abẹrẹ mọ omori tọ ayọrẹ wẹ abẹ àwọn suratu zumar wọ́n ní ìdíkà eré rèé. Ah. ọmọ yìí ka ọmọ yìí ka alaisallahu ويخوفونك بالذين من دونه ومن يدلل الله فما له من هاد ومن يهد ومن يهد الله فما له من مدل أليس الله بعزيز ذو انتقام ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولون الله قل أفرأيتم ما تدعون من دون الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدر إن أرادني الله بدر هل هن ممسكات دري أو أرادني برحمة هل هن ممسكات رحمتي قل حسبي الله قل حسبي الله عليه توكل المتوكلون عليه يتوكل المتوكلون يا من شايفون كنيرو <coughs> umurika alaysa allahu bikafin abda umurika bwana oba na hwazan ono ho nu chaiza ono ho nu jeipe ono ho nu zuebare do shay hon ni sana akwa hapun eh arhu nahni ekomori oman busi enwere non di bi sa saben eh alaysa allah abe question eh ah ana sa hamza tu istifham abe ho hamza of interrogation hamza nasi usile omori ke alaysa allah bi ahkamin hakimin abe ho omori oka alaysa alayhi sallahu anan kumuri yau mane ya doki sonon bi ma'ana ona suzuka ka, iza iza iza so muri yau non oye ko ana ka example umuri ka alayhi sallahu bi ahkamil hakimin the direct translation is what anan ke umuri homo obi obi omokare ya ba omokare ni ko Bima ana, bi ana iza ro ana harful jar e ukore harfu jar kana kwa mezo don na hi ba at-tawqid wa tahqiq ba anasi suka tayre anasi kure hideza bima alaysa allah bi ahkam al-hakim mana haqiqatan sarahatan allah huwa ahkam al-hakimin mana ini da izi iza omuri hi onabe omokare abamokare alaysa allah bi kafin abda ọyị ka na ka o mori kpọ mori ọ na ọ hwari ha nin eh hakikatan sarahatan allahu kafin abda ọ yẹ suma kan ìzẹ ìzẹ ìzẹ o mori ọ hwari ka, ni wọ́n yóò wí na ká bìlẹ́dínà mi dúnni abdada dédé asẹ́dà tirẹ̀ wà wọn náà ìkẹyẹ mori yìí. ومن يدلل الله فما له من هاد ومن يدلل الله فما له من هاد àgbàtọ́ náà ìka àwọn mórí ọ̀rọ̀ àsáyìn tó èkó ní lóhùn bàbá aláhùn minhad ẹ̀yìn sẹ́ ìwòrò òjòzè ọ̀nà mẹ́tẹ́ ìhù ìhẹ̀rẹ́ ìhù ànàdọ́ka ọ̀nà ìyàkúkú ìhù ànà ọ̀nyẹ́ mọ́ngé mm. ìhẹ̀rẹ́ ọ̀nà ọ̀nyẹ́ mọ́ngé lọ́la ìlà ìlàlá. ewe dọka ewe ere kiere ya nụ ọ na ewe pistil ike mere epi stil ọdọ epi stool <coughs> epi what stool ee eh, eh, stool ee eh, epi stool ẹ n'ahụ n'enwe n'ahụ awọ ọmọdé kàmẹtọ náà máa rẹ wọlé ọ náà ah, fáyìn tó ìka tó wú ẹyìn sẹ ìwòrò dèrè wàmáyé yahanilá ahùfàmà láhùn mi mọdẹl ọ̀nà mọ̀ yàrá rẹ fáyìn tó ìka guide moro jose wallahi e ku nyi shege ma lahu min mudil e ni senyan e ni senyan to nan abe awo wa kaka e ya shada wa shada wa to ko sala duwe nu de nyi ma wati abe awo e ni shagalin ku le na ku senyan bare hoze wa kaka eka ene nika ena azusozi kena anya hunu wada dujo ni don donya kidatu sahihan ko da usani hunu wadan da da ka ka onosi gozo na guko woni so katem onosi ga aguka only chobin onosi ga aguko ma ka besen miri no ama di discover ka abu alo ni ame ndoro na msa kai e. di yelo no di nyodo ne sama da ba o o ime me ndo ka to di me hira ka na ba o kuma abe ni abo me ba waje ni abe ni ra ba eh di le ni yo na ba o inde ada ada uja da father in law eh des this ka father in law ya iso ni fa ama yes go ni kede mai kede mai sunna wọ́n á kúrẹ́ káwọn ọ̀rẹ́rẹ́ sáfẹ́ ìjẹ́ nínú ẹ̀rẹ́ kẹ́yìn ṣe dákì wàláhì ten thousand naira díẹ̀ sì mi ya náà mẹ́ àbí mẹ́rin ìjọ ten thousand five thousand. omori kàyè wàláhì àhọ̀fún náà láwùmọ̀tà láàyè òhùwẹ̀ náà òhùwẹ̀ nyi na

famalahu min mudil enyi senyi wa e kunyi kende nyang hai kanyi sene kunyang chinje ni hundo dene dumur se kwa kaso ka gese alaysa allah bi azizin zuntiqam omurka ananka e bu muri ono nyukata ono nyukata ko ruzu intiqam omwe na ka ono nyukata na hoponun abawo ono hoponun and oponu ani bɛɛ ɛ oponu rɛ ahɛ oponu omori wo nomani ina rɔbaka labil mirsɔd ɔmo nana mani vaku de ezu kɛnɛ ìjà àwọn oponu ɔ tabo nyi ɛ eh, ayɛ kosɛ ɛ eh, ma jɛ ani ko oponu ani nomori aha ne bira ni ìdájọ́ ata yẹn náà dóyìn ayé sọ ìdájọ́ ata yẹn náà because ani bira kò ɛtɛ yẹn ninety four lẹ́kẹ̀ ni mẹrẹ ba let me open rebellion to omori him domori sọ ne bira nka allah is is what is stand and vehement in his vengeance. Eh? Some call Allah is what? Stern and vehement in his vengeance. Eh? We take vengeance. mọ̀lìkẹ́ pátákì tí ara àdáwò dáṣe rẹ̀ bá aláìsàn aláhùn bè àbẹ́rẹ̀ bọ̀ bá anasimi kàhà bá àtàkìk wọ̀tàkìd ọmọlìkẹ́ ẹ̀zẹ̀ ẹ̀zẹ̀ ẹ̀zẹ̀ ọ̀nà òmòrìhì ọ̀nà akata sansan akata sansan nana ẹ̀ka ọ̀hùpùnú ahùpùnú ọ̀nà ọbẹ̀ wàláyà ọ̀hùpù ọ̀kọ̀bà abẹ́ bọ̀ òmòrìhì ẹ̀kú yẹ wọn káyé sáà bọ̀ bàbẹ̀rẹ̀ man òmòrìhì ẹ̀kú yẹ wọn anything consequence. man ẹ̀ńsà àtàwọn mọ̀nkọ́lákọ́ wati ti wọ́n ọ̀d ọmọdé kàbẹ́ẹ̀ na mọ̀ náà yẹn kẹ́nikẹ́ni àná wàhálà sí káyé létúsọ̀mù náà létèsù sayakulu layakulu nala la don mori hota heku nka ono heku ka ana heba na ka ko mori yan qul afara'aytum ma tad'una min dunillah kaya ne henni an abamul ka bon nyala kaya ne hen wada kasi na ka ko ron wa mo ka aya wa ka kisai ma tad'una min dunillah a bizo zo no ahin no re mo mori yan shi won wa hin nan jinso nan go ban na han onye ga-ana na narahian abinye narahian wallahi in aradani ya nwa ahụ bidor omori ọka ka anyị nkatọ na kutu hal hunna kasifatu durri enne nyukato ikwo nkato norko da so tui onyi aw aradani ya aw aradani bil rahma omori yo sikani rahmi ni tui di ya muyo no di ya muyo ne hmm di ya ze ile sete sawiyan ala sirati مستقيم دي أمزين نمشي سويا على صراط مستقيم دي يغضى أمي هم سكامة هل هم ممسكات رحمته kaara ka bɛn isɛnɛ bɛɛ ba na nyukatan ana nye withhold raamu mori hɔ nɔn buhari ala adɔw so sara. So, kul hasbi allah kaala ni komori oho ya ba bo baraka hasbuna allah wa ni'mal wakil ka komori oho alayhi yatawakkalu mutawakkilun amuli ka alayhi yatawakkalu nas aba bo eh eh alayhi yatawakkalu mutawakkilun adana ashayi turisa eh adana ke ashayi turisa da ya mere ọmọdé yẹn náà ní ṣe àìtura mi àbísọ náà náà ṣe tura ẹ ẹ rìn lóye nkó ẹ e máa ka ọ̀nà ṣe tura ìbàtì dọ́kà àwọn ọ̀nà pàrọ̀ yẹn ìjọba àná tó lè yẹ boro aláhi pẹ pẹ ẹ nẹni rà nẹni kẹ káàtì kọ́ọ̀kà ṣù tó nà kó dọ́kà ọ̀nà yẹn àná pàrọ̀ yẹn ìjọ àwọn ní tíyẹ́mọ́ dọ̀dọ̀ gbìn tíyẹ́mọ́ làwọn ní dọ̀dọ̀ wọ̀ láàyè ó rè ẹ̀ ní ṣe àìtura tẹ́lẹ̀ mọ́ náà kẹ́ni tẹ́ torí ṣe wẹ̀ náà bẹ́ẹ̀ èpì ṣe wẹ̀ nínú náà náà ni shehu ni ri iso nde ile dudu iso ona abidi nyo shehu ni ako iso nyi bede me de do alayhi yatawakkalu eh alayhi eh. yatawakkalu mutawakkilun umurihi ada shayturan so isa na shayturi sa umurihi ni shayturan abisa ah, na na shayturi mi ko yin eh. نعم آه يتني أك أما الخوف أك أولي أنوهي من الحيوان المفترس dùwẹ̀ ihe ńwọ̀ ịsịkwa na ịkọ nyonwere ọza abịa abụọ egbere na ndụ nyere ọdụmị ewe ọdụmị laa ilaha ilala ọrịa ekwo ewe ene udu je kere na ade ku on wa ku be le na na ka kai na ka so nya onu ra je dole mani ya ku supenen wa ka owe ne huna anaghị yara ebe eh, ne suwo wene suwo ni nwa na na atụ islam nọ ka ọzọ akunyam kaka umu ewa ija awa so hawe la abe amo so da ka he du ihe ama de here ojo wo e won se nen oka faja is onon enyo meka eh ko to muri awo stro den wen walaysa bi shirk asana bi shirk ana shirk ko kai ozo ila ko nisu da ka go ko akare na nyisa me o de ora ka nyisa me o akuma ayi kari ani zana nan anyi sanya ŋmɛw awo na ikɔlɔ nɔn kuma ihu nɔni mɛn agbawo yin tana o shirku hakimi abe awɔ shirku ayi mɛ ini rɛ ijɔba ini ɔda ayi mɛ wɔwɔ lɛdi ɔnɔ bi ɔdɔ na ikaka yasdoro kɔwani dɔnɔ dɔ yatu da ara itɔ da da mi constitution dɔk ɔzɔ mani mɛ amani mɛ ɔzɔ mani mɛ amani mɛ ete kura ɔmani na an ɛ e kura na ɛ e wɔ nɔtɔ alimukhalifa lil islam ana yi kaka isɔni ɔraaji ɔka ana yi kaka abɔdɔ na ni maani ɔraaji islam nye wɔyu jizu ha de aka kɔ jaa is bɛ ɛnumɛ bɔ maa bɔ awo yarɔ adamu solahiyati hukumal islam. akabudo ni kwere ni ko kare ni islam ya kuma ni renyi o jen o tinyete seda ka dogo ozo yi seda ka ko to je pa ozo seleka eh wa yashmulu al hakim okre non ye o ke wa na me kene e o na na draft and every senators in kana draft and kana affect ona affect ati hakim atona hizo anasi mo kare to de nreso wal mahkum atona mo kare to reso ama wazalika onirema tuhun islam kufuru ewin ama ìjọba tuhun islam wọn bi ìdá àtẹkọdà ha alimahkum ọ̀nà sì mọ kàrẹ́ tirẹ̀ so ìjọ ọ̀nyẹ́ kí ìdàkà ilẹ̀ ọ̀nà ọ̀jẹ́ ìjọ́nà tuhun islam wọ̀rọ̀ di àbí hàdáni nítorí wọn. ìdá àtẹkọdà ha alimahkum ìjọ ọ̀nà ọ̀nyẹ́ ìtìkọ́d ìjọ ọ̀nà ọ̀nyẹ́ ọtí náà kí sọ́nà mìtúrọ̀ náà ọ̀jẹ́ ìbáǹdà àzáwọn nínú ẹ̀wọ̀n ló ní ọtí náà kà yẹ́sì. ana mɛ ka amɛn ɔno ɛkɛ islam amɛ ɔsɛ wɔn ɔbɛ wɔrɔ di abi hada ɛwɔrɛ yi ne eh? toɔ no ɛn ɛnum ɔnɔ maalɛn sɛdaw wɔrɔ atuhu ni islam ɛrɛ amɛ yɛ onikɔ agwabɔ hakimiya ɔwɔrɛ yi ne hakimiya a nyɛ na ɔna rɛ o ɔyɛ kɔ then one excuse of doruri. e were give excuse to some extent yedenye men wa understand smart kan hakmiya is something where any no doubt about it even kawri jana kwa na inu man hakimi oko oku rẹ sọnù jòjìlẹ yìí ẹkùn sunday ọ̀nà ìdẹ́kùn ní sukọ̀rọ̀ and as i it's not coincidental. And as I anasa uka uka wọ́n ṣe kristu ọ̀nde kẹ́nẹ́ kaso tó asanu olùkọ́lọ́ nù sunday ẹ̀kọ́ náà ọ̀dẹ́sẹ̀ yẹn kọ́ ọ̀bì ní that's what all and ṣe wáyé ẹ̀yà tó sunday now then you sọmọ náà who is asaki di sunday when you excuse jòlí hakimi àwọn ọ̀rẹ́ wọn ọ̀rọ̀ àwọn hakimi yẹn náà yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú yẹn kúrì bá kó lè ní. wesi wei ise na hebu ekeri riba wɛɛri edigbo na ekyeko ɔno ntomori predict kumɛ baamɛ